والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعن حكيم بن حزام رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقام الحدود في المساجد ولا يستقاد فيها رواه أحمد وأبو داود بسند ضعيف وعن عائشة رضي الله عنها قالت أصيب سعد يوم الخندق فضرب عليه رسول الله صلى الله عليه واله وسلم خيمه في المسجد ليعوده من قريب متفق عليه وعنها قالت رايت رسول الله رايت رسول الله صلى الله عليه واله وسلم يسترني وانا انظر الى الحبشه يلعبون في المسجد الحديث وعنها أن وليدة سوداء كانت لها خباء في المسجد فكانت تأتيني فتحدث عندي الحديث وعن عنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم البساق في المسجد خطيئة وكفارتها دفنها muttafaqun عليه. afáàsì mú àwọn àdìsí tí ó ní í ṣe pẹ̀lú àwọn òfin èyí tó jẹ mọ́ mọ́ṣáláṣí wa. wọ́n mú àdìsí Hakim ibn Hizam radiyallahu anhu wa ikpe anabi sallallahu alayhi wa sallam wọ́n ní la tuqamu al-hududu fil masajid wa la wọ́n ní a kìí fi ìyàtọ̀ lọ́wọ́n bá ní ìyàtọ̀ lọ́wọ́n bá ti là kalẹ̀ tọ́sọ òdiwọ̀n rẹ̀ pé ká máa fi jẹ ẹni tó bá dẹ́ ẹ̀ṣẹ̀ a kìí fi irú ìyà bẹ́ẹ̀ jẹ nìkan nínú mọ́ṣáláṣí kò àyè fẹ́nìkan láti tọrọ gbígbẹ̀san lọ́wọ́ ẹni tó pa ẹni rẹ̀ nínú mọ́ṣáláṣí. àdìsí yìí alimami ahmed àti abu dawud àwọn ni wọ́n gbé jáde ṣùgbọ́n ọ̀nà tí wọ́n gbà gbé jáde ọ̀lẹ̀ ìdí inú tó fi jẹ́ pé kò sí òfin tá a fẹ́ rí mú nínú rẹ̀ ṣùgbọ́n tó bá ń pò fẹsẹ̀ rìn lẹ́ni ntí ń tọ́ka sí. Si, ó ní wípé lẹ́yìn tí wọ́n ti gbé ẹni tó ṣẹ̀ tí wọ́n ti gbé e lọ sílé ẹjọ́ tí ẹ̀sùn tí wọ́n sì fi kàn án tó dájú wípé ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sùn yẹn bíi kákó jalè àbó ṣe zina àbó kpúrọ̀ zina máyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbọ̀ tiẹ̀ pààyàn wọ́n á ṣèdájọ́ nígbà tó jalè yẹn kí wọ́n gé e lọ́wọ́ ìgbà tí ó ṣe zina wọ́n nà lẹ́gba torí pé kò tí ì níyàwó rí kò sì lọ́kọ rí àbí kí wọ́n sọ lókò títí tí ó fi kú torí pé abilékọ ni lóbìnrin ẹni tó ti níyàwó rí ni lọ́kùnrin àbí wọ́n sọ pé kí wọ́n lọ nà ní ọgọ́rin ẹgba nígbà tó purọ́ zina máyà tí kò jó ń zina àbọ̀ pààyàn wọ́n ní kí wọ́n lọ pa lábẹ́ òfin àní fi ọ̀kan nínú àwọn ẹ̀yà yìí àbáwọn míì nínú hudud àní fi jẹ́ nìkan nínú mọ́ṣáláṣí. ìdí ni pé mọ́ṣáláṣí wọ́n gbé kalẹ̀ ní lissalati wa tilawati alqur'ani wa dhikrillahi azza wa jal kálí kírun nínú ẹ̀ kálí bá a máa kí alqur'ani nínú ẹ̀ kálí bá a máa ṣe ìrántí ọlọ́run ọba wa nínú ẹ̀ àmọ́ àná yẹn aṣọ yẹn lóko á yẹn lọ́wọ́ á ẹni tó pààyàn kò sí àyè fún wa láti máa ṣerú rẹ̀ nínú mọ́ṣáláṣí ìdí ni pé kò sí bẹ́ẹ̀ ti ṣe pààyàn ní ìlànà ṣẹ̀ríà tó bá pé pípa lọ́pààyàn tó bá pé pípa lọ́pààyàn kò sí bá ti ṣe pa níbi ṣẹ̀ríà ti ṣe ní ká pa tà ní tẹ̀jẹ̀ sílẹ̀ nítorí pé wọ́n fi dà wọ́n fi bẹ́ lórí tó má sì fi dà tó má fi bẹ́ lórí ẹ̀jẹ̀ ọ̀tà sílẹ̀ nínú mọ́ṣáláṣí tó ẹ̀jẹ̀ kó wá jẹ́ kí gbogbo ògbà lọ́rùn àtẹ̀jẹ̀ sílẹ̀ nínú mọ́ṣáláṣí eléyìí ọ̀bà mu torí rẹ̀ wọn ò ní fìyà jẹyàn lórí ẹsẹ̀ tó sẹ̀ tọ́lọ́run ti sọrú ìyà tó wọ́n fi jẹ nínú mọ́ṣáláṣí. ẹni tó sì jalè akramakumullah bó lẹ́sẹ̀ fẹ́ gé ọwọ́ rẹ̀ ọwọ òní dalẹ̀ kò sí bẹ́ẹ̀ náà ni ẹni tí wọ́n sẹ́gba fún akramakumullah bẹ́ẹ̀ nítorí pé ó ṣe zina àbí bẹ́ẹ̀ nítorí pé ó zina máyà ó ṣeéṣe kó jẹ́ pé ibi tẹ̀ máa ti kó ara kó ara kò sí ó kágbàlagbà ó ara kí ìtọ̀yọ́ ọmọ kan lẹ ẹ̀rọ ọmọdé bí wọ́n ti ń dàgbà sí wọn ò bá lédi fún un bí ti ń dàgbà sí yọ dàgbà díẹ̀ tí ò ní ti tọ́ ọmọ ọdún méjì gan kò sí lè yẹnni pé ìlédìí wọn mú etí ò mú etí ó sì tún sàn dálẹ̀ ọ̀sán dálẹ̀ ká a pé àgbàlagbà nítorí pé akramakumullah ìyẹn a máa tọ̀ láì jẹ́ pé tọ̀ ń ìyẹn a sì máa láì pé ń látàrí a máa jẹ́ kí ìgbẹ́ ọgbọ́n yàn ìbẹ̀rù a máa jẹ́ kí èèyàn tọ̀ láì jẹ́ pé tọ̀ ń gbọ́n yàn kí ẹbí wọn náà ṣe fura gbogbo àkókò tó máa sọ pé o nídàánwò nídàánwò ilé ayé ń bì tí ìdánwò yẹn bá jẹ́ bíi eight thirty àárọ̀ lẹ́wọ̀ ibi tẹ́ ti ṣèdánwò yẹn lọ́pọ̀lọpọ̀ gbà lóko tó bá ti kí àṣùbà tán láì jẹ́ pé ìgbẹ́ tí ń gbọ̀n ti tẹ́lẹ̀ tó bá ronú iye handout tí ń bẹ wájú ẹ tó nídìí kó kà gbogbo ẹ gbogbo ẹ àsìkò tó sì sẹ́kùn wájú ẹ kò ju wákàtí kan àbọ̀ lọ nígbà tó bá wò pé mélòó lọ fẹ́ kanu gbogbo ẹ káì lọ́ba rẹ̀ ti gbẹ̀ngbọ̀n báwo wá ni tí wọ́n máa sọ pé ọ́ jẹ̀gbọ́ ọgọ́rin ẹgbà eighty ọwọ́ á rí ọwọ́ kọ̀ọ̀kan nínú ọwọ́ tẹ́gbà ní ó dàbí irú màálù wọ́n á fàyọ nú àpótí rẹ̀ wọ́n ti forí ra ọgbẹ́ tí wọ́n ti ń yọ jáde kó tó kàyàn láńgbà mi subhanallah ìyẹn lè ti yàgbé ara wọ́n bá wá ń fin ìgbẹ́mí náà yóò develop lẹ́ẹ̀kan náà yóò di pé wọ́n ń jáde akramakumullah sọ ayé kó jẹ́ pé gbẹ̀lá àmọ́ fi lọ mọ́ṣáláṣí yóò di pé kódà bákan náà ẹni tí yàwó aṣọ ló kó pánkọ́ tó jẹ́ nu mọ́ṣáláṣí bí tẹ̀ ń ti ń sọ sẹ́rù pé yóò dúró ni kò ní dúró kò ní dúró lójú kan náà ó dúró lójú kan náà ńgbà tí ń ṣe zina but ní ìsìn subhanallah òní do to because ẹnìkan sẹ́tì ẹ̀ gbáwájú ẹnìkan sẹ́tì ẹ̀ pẹ̀lú kù lẹ́yìn ẹnìkan ọ̀tún àtòsí wọ́n sá ẹni tó tájẹ́tì orí ẹni tó tájẹ́tì kùn ẹni tó tájẹ́tì ìdí rẹ̀ ẹni tó tájẹ́tì wọ́n sá ń sì í bò káò káò ẹ̀mọ̀ kí wọ́n sá síbi wọ́n sá síbi so ibi tí wọ́n ti ń sá káwọn wọ́n òkú lọ́sọ̀kọ́ fẹ́ sọ́ngbà míì lọ́ba kú síbo ẹlòmíì lórí òkú lọ fẹ́ sọ ọkọ̀ fọ́ gbogbo gíláàsì mọ́ṣáláṣí ní kálukú bá sinmi so gbogbo orú àwọn kan wọn yẹn àwọn tó ti dáa á tún bàjẹ́ yàtọ̀ sílẹ̀yìn a gbọ́ ọ̀gbà tá à ń sọ̀kù ta ni ó ń sàǹgbà tá a bá pa tán ìbẹ́yìn ti mọ̀ bá a ṣe máa ṣèrànlọ́wọ́ láti tún nǹkan tó lọ́n ṣe ẹjọ́ o ẹ jẹ́ ká sa àwọn òkú tó kálukọ́ kan eléyìí ọbọ bàbá mọ́sálásí kọ́ máa ṣe léyìn so eléyìí yóò mú ká máa fi tí ọ̀tọ̀ ká máa fi lọ mọ́sálásí eléyìí bẹ́ẹ̀ nú àwọn sábàbí tó fà á so tó ń tipa dì sí ilẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà wọ́n èyí fi wọ́n èyí fa àwọn èèyàn jófin nínú mọ́sálásí wọ́n èyí fi wọ́n jófin nínú mọ́sálásí torí ẹ̀ làwọn olùmọ̀ àṣọ yìí pé tó máa fẹ́ sí ẹgba fún ọkùnrin tó bá ṣẹ̀ kò ní ìdí ká sọ fún pé kó jókòó báyà lórí agbọ̀n tá a dè pẹ̀ rẹ lómi sí yàtọ̀ sóbìnrin wọ́n ní kí wọ́n jókòó lórí apẹ̀rẹ̀ tá a ti da ìpẹ̀ sí wọ́n wá dà bí àpótí ó ti ga sókè àwa tún ní jẹ́ ọmọ lórí ìpè lásán á tún rẹ lómi dáadáa kó tó wá sọ pé kárábìnrin yẹn kó jókòó lórí rẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ wa ń béèrè kékeré ló dé kí ni àtọ ọkùnrin àti obìnrin tó fi jẹ́ kí wọ́n ní kó wọn jókòó lórí apẹ̀rẹ̀ tí wọ́n dá apẹ̀ sí tí wọ́n tún rẹ lómi kó tó di pé wọ́n ṣẹ̀gbà fóun wọ́n ní ha obìnrin ọ̀lẹ làwọn nítorí pé tí mọ́tò bá tẹ bírèkì ńtẹ̀kùtẹ̀ wájú rẹ pé fọ́ọ̀ tí ò tí gbà ọ ó lè ṣe yéè kó ti tọ́ ara báwo wá ni tí wọ́n á kí wọ́n ṣẹ̀gbà fún ó lè tọ́ ara àbí ó lè tọ́ ara ó lè tọ́ ara ẹ̀sìn Islam wá fẹ́ bò lásìkò wọn ni kó jókòó lórí apẹ̀rẹ̀ tí wọ́n da èèpẹ̀ sí wọ́n tún ti wá rẹ lómi so after tó bá jẹ gba tán tútù ni èèpẹ̀ wà kó tó jókòó lé lórí so tó bá dìde lẹ́yìn tó jẹ gba tán tó náà bá tọ̀ sí sáà pé bó ni èèpẹ̀ ṣe tútù bó ni kí ló rin mọ́ ọ́ la àbẹ̀yìn lẹ̀ dàmí sínú àpẹẹrẹ lẹ́yìn náà wọ́n nínú apẹ̀rẹ̀ ni kí wọ́n dà sí kìí ṣe inú bọ́kẹ̀tì because tó bá ké inú bọ́kẹ̀tì wọ́n dà sí ó ṣe é ṣe ká máa gbóòórùn rẹ̀ pé ṣé ti wọbẹ̀ àbí tọ̀ wọbẹ̀ àmọ́ apẹ̀rẹ̀ tẹ̀wọ̀n tẹ̀wọ̀n fẹ́ sápẹ̀rẹ̀ pé kó kún tíjọ́ gbẹ̀ndà so ẹnu iṣẹ́ tí ọmọ wà nù torí ẹ̀ nígbà tó ìtọ̀báwò sínú bọ́kẹ́tì lómi wà ní àbínú apẹ̀rẹ̀ sẹ́wọ̀n pé nu apẹ̀rẹ̀ ni so lónìí tábà wá fẹ́ ṣe iqamatul hudud ẹ̀rí pé nu suratul nur ọlọ́wọ́n bá ní wal yashhad adhabahuma ta'ifatun minal mu'minin ní ìgbà tẹ́ bá fìyà jẹ wọ́n àwọn onízìnnà yẹn kápá kan nínú àwọn mùmíní ọlọ́wòrán abẹ́ẹ̀ tẹ̀sẹ̀ fìyà jẹ wọ́n nítorí pé wọn kì í ṣe iqamatul hudud khufyatan ìyà tọ́lọ̀ ní kí wọ́n fi jẹ ọ̀daràn tọ́lọ̀ ti dá àyè firú ìyà bẹ́ẹ̀ jẹrú ọ̀daràn bẹ́ẹ̀ ní kọ̀rọ̀ nítorí pé nu tíṣẹ̀rí àfẹ́ mú wa zajran wa rad'an kò lè ṣeé ṣe pé ìhánilétí àti síni kúrò nídìí ìbàjẹ́ kò lè ṣeé àfikọ́jẹ́ pé ní ojú gbangba ojú táyé ni wọ́n ti ṣe torí pé ẹlòmíì tó bá rí irú ìyàtọ̀ jẹ lágbájá tó náà bá fẹ́ ṣerú ẹ̀ yóò kìlọ̀ fọ́pọlọ rẹ̀ àbí òní kìlọ̀ fún yóò kìlọ̀ fún àjàjà tó máa ni wọ́n sọ lóko kú ni tí òkú yẹn wá from all corner ìtọ́ gbá lórí ìtọ́ gbá lọ́pọlọ tó ṣubú tó lọ bẹ́ẹ̀ tí oná bá rí zina tó fẹ́ ṣe tábẹ́ rẹ bá lélekule tó rántí pé ìjẹta tí wọ́n ra ọkùnrin mú pé ah, mm, no abẹ́rẹ́ ọ̀rọ̀ kíá ni kálukú bá sinmi torí ẹ ara hikima ti ṣẹ̀ríà fẹ́ mú un torí ẹ ló ṣe jẹ́ pé níbi tí wọ́n ti ń lo ṣẹ̀ríà Islam lónìí tí wọ́n máa ń ṣe ni pé lẹ́bàá almasjid aljami mọ́sálásí ńlá àtìlú mọ́sálásí ọ̀dàdúró gédégbé nínú àgbàlá mọ́sálásí tí wọ́n ti kírun so ibẹ̀ ni wọ́n ṣe àyè kan sí pé àyè ìjẹ́ ọ̀daràn yá ni so wọ́n ti wá ṣe ilẹ̀ ẹlẹ́bẹ̀ lọ́nà tó jẹ́ pé ẹ̀jẹ̀ dáálẹ̀ ni kíníkan dáálẹ̀ ni gbogbo bẹ̀ wọ́n ti ṣe irin sí tó yẹ pé gọ́tà ló wà nísàlẹ̀ rẹ̀ dédé ibi tí ó dùn ó sí so wọ́n máa bẹ́ orí rẹ̀ náà ni ẹ̀jẹ̀ ọmọ wá sílẹ̀ bí wọ́n sì ṣe ń wálẹ̀ ẹni tí ń flọ́ọ̀ṣì ẹ̀jẹ̀ yẹn pẹ̀lú omi wọ́n máa flọ́ọ̀ṣì ẹlẹ́ẹ̀kan náà ni so eléyàn ni tí wọ́n máa ń ṣe so ẹ̀rí pé tá a bá ti kírun tán wọ́n á sọ pé ẹnìkan tó dáràn tó jẹ̀bi kí wọ́n pa wọ́n pa lónìí o ẹni tó bá fẹ́ wòran kó dúró ìrùjọ júmọ̀ à so kálukú ọmọ lọ bẹ̀ lọ wòran so eléyìí jẹ bùtùsẹ̀jẹ̀ wa lọ́mọ alálàkálà tí wọ́n bá ti rí má débẹ̀ o má débẹ̀ kọ́ ọmọ alálàkálà o so eléyìí jẹ bùtùsẹ̀jẹ̀ àmọ́ àwọn tó láyà káwọn lọ wòran eléyìí jẹ àkọ́kọ́ eléyìí kejì láyùsítàkàdì èèyàn gbọ́dọ̀ tọrọ èèyàn gbọ́dọ̀ tọrọ kí wọ́n bò ń pa ẹni tó pa èèyàn rẹ̀ nínú mọ́ṣáláṣí kèsì pọ̀ pa o kèsì pé kò ní pa ẹni tó pa èèyàn rẹ̀ o kò gbọ́dọ̀ tọrọ kí wọ́n bò ń gbẹ̀san pípa ẹni tó pa èèyàn òun ẹnìkan pa bàbá rẹ̀ ẹni tí wọ́n ń wa ká ẹ bá ríra mọ́ṣáláṣí.

nítorí pé ilé ìjọsìn ní mọ́sálásí tó bá yẹ pé mọ́sálásí la máa fìpàdé àti dẹdẹ ọ̀daràn sí ọ̀pọ̀lọpọ̀ ní wá mọ́sálásí ma sáhùn ọ̀lẹ́lá tó ti mọ̀ pé bàbá yẹn ti ń retí rẹ̀ by the time tó wọlé lẹ́kùn kan ló sì wọ mọ́sálásí kò pé méjì gbogbo wíńdò wọ́n sì ti fi kíni sí bọ́gláàrì sẹ́yìn mọ̀ pé yóò ṣe bí kọ́ rọ́ọ̀lù wíńdò pé kọ́nà ọ̀la ọ̀nà òní là sòyọ́ wa di pé nu mọ́ṣáláṣí wọ́n gbọ́ pé lánàá wọ́n mú ẹnìkan bẹ́ẹ̀ wọ́n bá tún di lọ́la wọ́n tún mú ẹnìkan wọ́n tún ti dẹ takùté lẹ́fẹ́ lómi àbà so nítorí ẹ̀ ká sọ mọ́ṣáláṣí ń bèlè ó ní tọrọ ẹ tún dì mú tó bá tún jẹ́ pé àdìsí bá fẹsẹ̀ rìn lẹ̀ so táyé sì gbà wá láti tọrọ ẹ bá ń pa ẹni tó pè yàn mí sẹ́wọ̀n kẹ́lómi tó bá ti sọ́tà ìsọ́ báyìí ẹ̀yin ò ní béèrè bó ló ṣe pè yẹn rẹ pé à ẹ sọ ẹ sọ gisi lẹ́sẹ̀ bí tí bá ti ń sá lọ wọ́n sọ gisi lẹ́sẹ̀ ọkàn rọ́ọ̀lù ògiri ni ọ̀yọ́yọ́yọ́yá ẹnìkan gbáǹkúmọ̀ lórí tẹ́lẹ̀ náà ti ń bínú rẹ̀ wà nù wọn tẹ́lẹ̀ náà so ẹnìkan gbáǹkúmọ̀ lórí ẹnìkan sì àà mọ́ṣáláṣí ó yẹ kó jẹ́ ìfọ̀kànbalẹ̀ fáwọn mùsùlùmí ẹni tó bá ṣẹ̀ ńgbà bá ti jáde ẹ̀ ra mu ṣé àdéhìí tó bá fẹsẹ̀ rinlẹ̀ ṣé ń túmọ̀ sí pé a lè ṣe a lè a lè ṣe court ti ṣẹ̀rí àánú mọ́ṣáláṣí because tí court bá wà ẹni tí ń fẹ́ kábò ń gbẹ̀san yóò wá tọrọ náà ni so ìyẹn ni pé ṣé a lè ṣe court nu mọ́ṣáláṣí ti ṣẹ̀rí àbá lè ṣe tí àdéhìí bá fẹsẹ̀ rinlẹ̀ ó túmọ̀ sí pé tá a bá ṣe court gan nu mọ́ṣáláṣí ọ̀rọ̀ apààyàn afẹ́kẹ́ ẹ bá wa pa afẹ́kẹ́ ẹ bá wa pa òun náà wọn ò gbọ́dọ̀ wá tọrọ rẹ̀ nínú kóòtù yẹn yóò jẹ́ pé ntí kóòtù yẹn máa mójútó ó ní í ṣe pẹ̀lú àwọn nǹkan tí kò lọ́ràn nù ni. kò ní jẹ́ ọ̀ràn pọ́páyàn ọ̀ràn pọ́pọ́ ó jíwó ọ̀ràn pé ó ṣèyàn léṣe wọn ò ní gbé wá bẹ̀. yọkàn jẹ́ pé ọ̀rọ̀ wọn fẹ́ pín ogún ọ̀rọ̀ wọn fẹ́ so igi wọn kọra wọn lẹ ẹ bó ni ó ló ń kọ́ ló ń lọ ma so nǹkan ló ní lóòótọ́ so gbogbo irú eléyìí wọn lè kó wa tá a máa ń ṣe kóòtù nínú mọ́ṣáláṣí eléyìí tá à ń pè nínú ṣẹ̀ríà ní kíni fiqhul usra fíkì tó ní ṣe pẹ̀lú family family jurisprudence ni wọ́n lè kó wa sínú mọ́ṣáláṣí torí pé eléyìí ń tọ́ka sí wípé ẹ bá ń pa ẹ ó jalè ó ṣe kíní gbogbo ètò ọmọ ní ẹjọ́ nù pọ́nmọ́kù wa mọ́ṣáláṣí. ìdí ni pé eléyìí ariwo tí ó máa bí yóò mú kí mọ́ṣáláṣí ó máa jọ mọ́ṣáláṣí yàtọ̀ sí wọ́n fẹ́ pín ogún yàtọ̀ sí pé òun kọ́ lẹ̀ yàtọ̀ sí pé oyún tó nínú òun kọ́ ló ní ẹ̀ gbogbo eléyìí ó easy kò lè bí ariwo pọ̀ àmọ́ kún kún lọ pẹ́ ni tí ẹ bá ń pa òun lọ́ pa èèyàn mi eléyìí ó máa bí ariwo tó pọ̀ so ṣùgbọ́n àdìsí yẹn kò fẹsẹ̀ rinlẹ̀ kò fẹsẹ̀ rinlẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé nínú history Islam ààrẹ bí a ṣe lo mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí court so ṣùgbọ́n wọn kì í fìyà jẹyàn nínú mọ́ṣáláṣí yẹn táàdì tí bá fẹsẹ̀ rinlẹ̀ yóò fi hàn wá pé specialization court tá a máa ń ṣe nínú mọ́ṣáláṣí yóò wà very clear kò ní ní í ṣe pẹ̀lú nǹkan tó jẹ mọ́ ọ̀ràn tó yìí jẹ́ gbẹ̀tùsọ̀ jẹ́mbẹ̀ gbogbo ẹ̀ náà ó fi hàn wá pé mọ́sálásí ńkọ́ ó lófin tá a sì gbọ́dọ̀ mójútó alimami ahmed àti abu dawud àwọn ni wọ́n gbé àdìsí jáde bí sanadin da'if ọ̀nà tó gbà wá lẹ̀ ẹgbẹ́ wa le agbawo wa láti ọ̀dọ̀ aisha radiyallahu anha wọ́n ní usiba sa'dun yawm al-khandaq فضرب عليه رسول الله صلى الله عليه وآله وسلم خيمة في المسجد ليعوده من قريب متفق عليه سعد بن معاذ رضي الله عنه وسلسي لجوغون خندق لتنقيني الأحزاب نيودون كارون لين هجران النبي صلى الله عليه وآله وسلم سعد بن معاذ òǹjọ́ kan nínú àwọn sáàdù méjì tí wọ́n pọ́pùlà jù nínú àwọn ansar sáàdù kejì náà ń pè ní kíni sáàd ibn Ubada sáàd ibn Ubada tí èso ńláàdìsí ń sọ nípa rẹ̀ òun ni aṣíwájú fún àwọn ẹ̀yà Khazraj àmọ́ Sa'ad ibn Mu'adh èyí táde sì ń sọ nípa rẹ̀ òun la síwájú fún àwọn ẹ̀yà Aus astima wípé Khazraj wọ́n pọ̀ níye ló ń kà ju àwọn Aus lọ síwájú kẹ́sì Islam ó sì tó dé wọn kì í ṣọ̀rẹ́ rárá ìjà ni wọ́n máa bára wọn jà ọ̀tá gidi níbẹ̀ láàrin wọn ṣùgbọ́n Islam lọ́sọ̀wọ́dọ̀rẹ́ ara wọn kìí ṣe agbára èèyàn ọlọ́run ọba lọ́mọ àmọ́ lọ́sọ̀wọ́dọ̀rẹ́ ara wọn. Sa'ad ibn Mu'adh ibàyí radiyallahu anhu sàábì àgbà onípò ńlá láàrin àwọn sàábì àga ọlọ́run ọba wa kò mìírí nítorí ikú ẹnìkan àyàfi nítorí ikú Sa'ad ibn mu'adh radiyallahu anhu gẹ́gẹ́ bó ṣe wà nù sahihi muslim pé àga ọlọ́ọ̀lọ́run ọba kò mìírí nítorí ikú ẹnìkan àyàfi nítorí ikú sa'ad ibn mu'adh radiyallahu anhu ọlọ́run náà ní máa pààyàn ọlọ́run ọba náà lọ pa sa'ad nígbà tọ́jọ́ ku rẹ̀ pé òun náà ló sì mú kí àgọ́ ọlá rẹ̀ kó mì nítorí ikú sa'ad ibn mu'adh radiyallahu anhu wà á máa rí i látara irú eléyìí látara irú àpèjúwe yìí pé àwọn èèyàn ti kú àwọn èèyàn ti kú táwọn ẹni ńlá àga ọlọ́ọ̀lọ́wọ́n ọba ń mì nítorí ikú rẹ̀ Sa'ad ibn Mu'adh yìí tonti kí wọ́n ṣe léṣe wọ́n sá lọ́gbẹ́ ìgbà tá nàbí sallallahu alaihi wa sallam tí wọ́n sọ fáwọn sàbẹ́ pé la yusalliyanna ahadun minkumul asra illa fi bani Qurayza lónìí o ẹnìkan nu yóò gbọ́dọ̀ kí salatul asr àfi lọ́dọ̀ àwọn bani Qurayza ogun kan la jàjà ṣẹ́gun rẹ̀ yìí omi tún bẹ̀rẹ̀ nù ẹni padà sílé subhanallah wàá rí i pé ènìyàn yẹpẹrẹ kọ́ sàábí kò tiẹ̀ tọ́ kọkàn nu àwọn ẹni yẹpẹrẹ irú àwọn ẹni tí àwa táwa jẹ àwa tá a dé gbẹ̀yìn kọjá pọkàn nu wọn ni sàábì ẹnìkọ àwa ní ìsìn adúrú fìtínà tí wọ́n kojú ní ogun ahzab adúrú àmì wò tó kò wọn ọlọrun á ṣe ọlọrun fún yín ṣẹ́gun àwọn ọ̀tá túlẹ̀ látàrí pọ́nrán atẹ́gùn sí wọn ó tún ran àwọn ọmọ ogun sí wọn náà àwọn mọ̀lẹ́kà tó ṣe pé ò rí wọn àwọn ń rí wọn kálukú fi túlẹ̀ atẹ́gùn dojú gbogbo kòkó ọkà ọ̀dàbọ̀lẹ̀ gbogbo náà wọn látẹ́gùn pa nǹkan tí ń dún mọ̀ọ́rún mọ̀ọ́rún wọn àwọn ní rí ẹ̀yìn orí wọn túlẹ̀ ọlọ́run wá sí ọ wá yọ ẹ̀yìn pé ọwọ́ pẹ́ ti wín ni ẹlòmíì ò ní dágbére tí náà gbóná bẹ́yìn anabi sallallahu alaihi wasallam wa sọ fún ọ lẹ́ẹ̀kan náà wípé ẹnìkan nù yín kò gbọ́dọ̀ kí sọlátul asr lónìí bí wọ́n ṣe jagun tán àyàfi ní ọ̀dọ̀ àwọn Banu Qurayza ṣé wọ́n lọ kí wọn ni à ń lọ bá wọn náà jà ni subhanallah kálukú sì túlẹ̀ ó dibẹ̀ kò sẹ́ni tó sá sẹ́yìn nítorí kó àwọn wá àlìjánná gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń kánjú wá náà láyè báyìí àwọn kan nu wọn wọn ní tànàbí sallallahu alaihi wasallam ń wí ni pé wọn fẹ́ ká yára kí ẹnìkan nu yóò gbọ́dọ̀ kí salatul asr àfi lọ́dọ̀ àwọn Banu Qurayza wọn fẹ́ ká yára ni kìí ṣe pé wọn ní ká má kírun tásìkò òrùn bá tó bá wa lọ́nà torí pọlọ ní inna as-salata kanat 'ala al-mu'minina kitaban ọ̀ràn àyàn tó lákòókò nìrún jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo ànábì ò sì ní pa wá ká takò alukurani wọ́n ń fẹ́ ká yára ni. àyíké tásìkò bá tó bá wa lọ́nà àkìrùn àwọn kan ní rárá o ọ̀rọ̀ tánàbì sọ wà very clear ẹnìkan nu yín kírun àásìrì lónìí àyàfi ní ọ̀dọ̀ àwọn àwọn òní kí kó sòrú la rẹ̀ wà very clear náà láyè sìn bẹ́ẹ̀ ni ẹnìkan kan ka àdéhìsì kan ni yóò pé àdéhìsì wa very clear lórí ń tà sọ ẹnìkan ni kò clear tó ń ni yóò bá di fa apẹ́ wò pípé <laughs> àwọn kan ara wọn lẹ́sẹ̀ ló débi pé ọlọ́ọ̀ni ó kò tó àbá ẹ àwọn sábẹ́ ọgbọ tiwọn nígbà tí kálukú àdéhìsì kan náà wàláhì wọn ò búra wọn wọn ò mọ́ra wọn lójú wọn ò pé ọ̀dà ọ̀dà nígbà tánà ìgbà dé ẹgbà bí ẹ̀yin lẹ lágbo ẹni báwa ni yóò yẹ ẹ̀yin ẹ kúkú gbọ́rọ̀ rárá wọn ò wí bẹ́ẹ̀ wàláhì ẹnìkan ọ̀bẹ nìkan wí wọn ò yọ̀tì síra wọn dípò pé wọn ò yín mu ẹ̀ pé yíyọ̀tì yíyọ̀tì ojúrojú pé ẹ̀ẹ́. yíyan mú wọn bá ti rí pàkọ rẹ kẹ ẹ ń tẹra ẹ olódo lásán wà láwọn ọ̀sẹ̀ bẹ́ẹ̀ nígbà tí àwọn tí wọ́n ní káwọn kírun lọ́nà ọkírun tiwa lọ́nà ẹni tí ò kírun lọ́nà ọba wọn wí ọlọ́run kúkú ní ìgbà àtàbí tó ní ká má kírun òun náà lọ́lọ́run fi rún onígbà bá tó dán nígbà bá sì kú ká tó dán ọlọ́run rí wọn ò wí bẹ́ẹ̀ nígbà táwọn tí náà sì kí tiwọn lọ́hùn àwọn eléyìí náà gbé ẹ̀rí wọn aláìlágbóyé wọ́n fi rún ráre wọ́n rò pé àwọn ṣe ń tọ́jú oh! so wọn ò sí bẹ́ẹ̀ kálukú ṣe anábì ò sí bẹ́ẹ̀ nìkan kan wí pé ẹ̀yin tẹ̀yin ṣe dáa because inna salata kanat alal na kitaban mawquta àmẹ́yìn náà kò burú nítorí pé wa ma atakumur rasulu fọ̀kúdó wọ́n máa na ha kuma anhu fẹ̀ntàn anábì ọ̀bẹ nìkan wí kò pẹ́ nìkan ló ṣe dáa ẹnì kò ṣe dáa torí pé anábì ò ní máa sẹ̀mí lọ láéláé àwọn eléyìí náà ni scholars ti islam ni ẹ gbọ́dọ̀ tírínì wọn lọ́nà tó fi jẹ́ pé ọkàn yẹn balẹ̀ pé tẹ́ ẹ bá sí máa ń kọ́ islam ò ní dàrú síbẹ̀ làwọn àfáànṣe nísìn síbẹ̀ wọ́n ń ṣe àbí nákẹ́lí làwọn kọ́ mọ́ nákẹ́lí wọ́n máa kọ́ mọ́ wọn ò ní kọ́ mọ́ nímọ̀ tí wọ́n fi tún ayé ṣe àmọ́ nákẹ́lí ni pé eléyìí gbóná eléyìí tútù bí nǹkan bá fẹ́ dàrú ẹ̀ sọ eléyìí bí nǹkan bá sì wà lẹ́rọ̀ ẹ̀ máa lo eléyìí ṣé eléyìí kìí ṣe lànàbì kọyìn so wọ́n ń fi ẹ̀kọ́ yé wa ń bì nísìn pé àwọn kankan ń bẹ tó pé àyè ń bẹ fún ìyapa nínú rẹ̀ eléyìí so ó ó hàn pé ó kọjá pé ká lọ́nà wọn gbà lérò tún ṣeéṣe pé àgbọ̀dọ̀ kíta wọn gbà lérò bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bí ẹnìkan ti ń béèrè nu àwọn gbọ́tàfà kan ní Saudi ó sì dánilẹ́kọ̀ọ́ lórí àdúrà alistikhara wípé àdúrà yẹn tá a ṣe ní sọ̀látù alistikhara ìṣe ló yẹ ká ṣe nínú àtàyà wa ká tó di pa sálámà torí pé n tá mọ̀ ìní pé táwọn ọba ṣàdúrà lórí irun wọ́n máa ń ṣe lẹ́yìn àtáyà ni kún tó sálámà kìí ṣe lẹ́yìn ìgbà tí wọ́n bá sálámà síbẹ̀ ni a máa ṣe àbí kìí ṣe bẹ́ẹ̀ àdéhìsì ah, yẹn bó ti ṣe wá kò ti àgbọ́yé rẹ̀ dànù kò sì ti ń tẹ́ ti gbọ́yé tẹ́lẹ̀ náà dànù kò ti dànù nípa pé wọ́n sọ specifically pé bíi báyìí lẹ́tì ṣe àdúrà al-istikhara tọ́ àyàfi tó bá jẹ́ pé bóyá ní tíra yẹn lọ́wọ́ so àyàfi tó bá jẹ́ pé ńgbà tí ànábì sọ ní parí hadith yẹn bóyá ní nínú Hisnul Muslim du'a al-istikhara ẹ̀ bá wò ó àfi tí ànábì bá sọ pé thumma yad'u tí wọ́n bá tẹ̀ sọ pé thumma náà wọ́n ní ẹ ti sàtáyà tán kọ́ wa ṣe du'a kò sì sọ pé lẹ́yìn ìgbà tó bá sálámà ó túmọ̀ sí pé irú eléyìí yapa lè wọbẹ̀ kí wá sí pé tẹ́nìkan bá wá sí dùn áwòlè istikhara lẹ́yìn sí sálámà ó bídíà mo pé yé wa nítorí pé eléyìí ayé ìyapa wà mbẹ irú rẹ̀ nírú àwọn àdéhìí àwọn èèyàn torí rẹ̀ pera wọn ní ẹni tó ṣe bídà nítorí irú eléyìí ìsàbẹ tí àsìkò òrùn bá wọn lọ́nà àwọn méjì wọn à sì rómi èkíní wọn bá sì tẹ̀yẹ̀ mù wọn sì kírun wọ́n ń lọ wọ́n ń lọ wọ́n bá rómi ọ̀kan nu wọn ó tún àlùhàlà ṣe ó ṣe àlùhàlà ó túnrùn kí èkejì ó ṣe àlùhàlà kò sí túnrùn kí nígbà tó padà dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ fún èyí tí kò tún kò ṣàlùhàlà kó túnrùn kí wípé asabta sunnah nítorí sẹ́wọ̀n ó ṣe déédéé pẹ̀lú sunnah torí pé tẹ́yẹ̀ bá ti rómi kí lọ́kàn tẹ́yẹ̀ mọ̀ ṣùgbọ́n ìwọ tó sàlùwàlá tó tuntun kí lakal ajru marratayn wọ́n gbà ládàlẹ̀ méjì àwọn olùmọ́wá wọ́n ní yọ gbà ládàlẹ̀ méjì kò túmọ̀ sí pé tiẹ̀ lọ́dọ̀gbà tẹni tó ṣe déédé pẹ̀lú súnà lọ́dọ̀gbà bẹ́ẹ̀ náà ni tàwọn èèyàn tí wọ́n kírun lọ́nà nígbà tí wọ́n lọ sí Banu Qurayza tí wọ́n gbọ́ yìí pé wọ́n fẹ́ ká yára ni àwọn lọ́rọ̀ wọn dọ́gba yàtọ̀ sẹ́ni tó lọ́rùn lára títí tí wọ́n fi dé Banu Qurayza torí pé àwọn ẹ̀rí yìí pàtàkì iná là máa ń lò nínú usul láti mà wípé hal mujtahidin musib awil musibu wahidun ṣé gbogbo ẹni tó bá gbìyànjú náà ni ìyànjú rẹ̀ ṣe déédéé àbí bí èèyàn mẹ́wàá bá gbìyànjú lórí nǹkan ẹyọ kan tí wọ́n bá sì sọ̀rọ̀ oríṣiríṣi lọ́nà mẹ́wàá ẹnìkan náà ni tí ó ṣe déédéé ṣùgbọ́n àwọn èèyàn yòókù ńgbà tó jẹ́ pé ìyànjú ni wọ́n gbà kì í ṣe pé ìfẹ́ inú ni wọ́n fi sọ̀rọ̀ àwọn náà gbà ládàá sọ ẹlẹ́ẹ̀kejì yẹn lọ́dọ́gba wípé kì í ṣe gbogbo ẹni tó bá gbìyànjú ńlọrọ̀ rẹ̀ ṣe déédéé ẹnìkan nínú wọn lọ́rọ̀ rẹ̀ ó ṣe déédéé oní ọgbà aládá méjì ẹni tí ọ̀rọ̀ tiẹ̀ ò ṣe déédéé ṣùgbọ́n tó gbìyànjú wọn gba ládàá kan torí ọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó ní idha ijtahada alhakimu fa hakama fa asaba falahu ajran wa in ijtahada fa hakama fa akhta'a falahu ajrun wahid tí adájọ́ bá gbìyànjú lórí ìdájọ́ tó fẹ́ ṣe tó wá ṣe ìdájọ́ lẹ́yìn ìgbìyànjú rẹ̀ wọn tó wá ṣe déédéé tó ṣe déédéé ìdájọ́ ọ̀tọ̀ lọ́n yóò gba ládàá méjì ládàá àyànjú ládàá ṣe ṣe déédéé ṣùgbọ́n tó bá gbìyànjú tó bá dájọ́ tí ẹjọ́ rẹ̀ wá takotọ́ lọ ládàá kan ni ọgbà ládàá pọ̀ gbìyànjú so eléyìí túmọ̀ sí pé ká gbìyànjú ó pàtàkì ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹni tó bá gbìyànjú lọ́rọ̀ rẹ̀ ṣe déédéé torí rẹ̀ ẹ̀ẹ́ eh, arrahmatu fi ikhtilafi al-umma wípé ìkẹ́ ń bẹ nínú káwọn olùmọ̀ ìjọ ìjọ yìí kí wọ́n yapa kò sí kẹnu rẹ̀ ní gbogbo ìgbà torí pé al-khilafu shar ìyapa nǹkan aburú ni torí ẹ̀ ìgbà míì ìyapa ó lè bí ọ̀nà àbáyọ bọ̀tẹ́ tó pọ̀ pé ìyapa ńkọ́ ó máa ń bí wàhálà ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ àríkú pàtàkì ká lórí al-madhahib lórí àwọn madhahib tó wà torí yóò jẹ́ ká máa ma talẹ́ni tó tẹ̀ ta lọ́rọ̀ rẹ̀ dọ́gba nù kàn yìí tani tí ò dọ́gba tani tí ẹ̀ dọ́gba tani tí ò dọ́gba tá a fi máa sin lọ́n pẹ̀lú ìtọ́ dọ́gba tọ́ dọ́gba tọ́ dọ́gba. ṣùgbọ́n ká tó di pa sílé yẹn á kọ́kọ́ mọ fíkì madhahib kan dáadáa nítorí pé tó o bá ní foundation tó fẹ́ máa lé lórí kí ló fẹ́ máa lé lórí irọ́ lásán ẹni tí ò tí ì kí o sọ pé eh, wọ́n sì ní eh, máa sọ ẹ̀ máa gbẹ́nu lọ ẹ̀yọ̀ kan lọ́kọ̀ọ́kọ́ mọ̀ dáadáa wọ́n tọ́ máa ń bi léèrè pé kí ni Malik sọnù kí ló tún sọnù kí ló tún sọnù kò ní pẹ́ kò ní kò ní foundation oníkọ́kọ́kọ́ máa fi kí gbàtọ́ bá mọ̀ dáadáa ó ní ṣe wàhálà pọ̀ láti ma ní táwọn yòókù náà sọ wàhálà rẹ̀ ò ní pọ̀ lọ títí láti ma ta lọ́rọ̀ rẹ̀ dọ́gba jù nù wọn. torí àpèjúwe ẹni tó fẹ́ kọ́ fíkìú lórí màdáìbù tó pọ̀ síwájú kó tó di kó ní foundation ó dàbí àpèjúwe ẹni tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ́lé láti àjàkẹ́ wá ni. báwo ni ilé ó ṣe dúró sínú atẹ́gùn kò sí bó ti ṣe lè dúró ìgbà tí wọ́n dé Banu Qurayza anabi sallallahu alayhi wa sallam wọ́n bi àwọn Banu Qurayza yahudi làwọn Banu Qurayza yahudi ni wọ́n síbẹ̀ yìí mọ̀ pé yahudi orísun mélòó lọ́wọ́ amadina yahudi orísun mẹ́ta yahudu bani nadir àti yahudu banu qainuqa àti yahudu banu nadir. Banu Qurayza àwọn orísun mẹ́ta yìí làwọn Yahudi ti ń bẹ Madina Qurayza Nadir Qainuqa láyé jahiliya síwájú kí Islam tó dé agreement ń bẹ láàrin àwọn Banu Qurayza àti Sa'ad ibn Mu'adh tó olórí fún àwọn Aus wọ́n á àwọn gba Sáàdù lẹ́ni tí ó ṣe pé gbogbo ń tọ́ba dá lábàá ọba àwọn làmú tọ́ba dá lábàá pé kẹ̀sì pẹ̀lú àwọn ọba àwọn làmú kò burú anabi sallallahu alaihi ó ní kí wọ́n lọ gbé Sa'ad ibn Mu'adh wá wọ́n ti sé lèsì wọ́n ti sá lọ́gbẹ́ síbẹ̀síbẹ̀ wọ́n lọ gbé wá nu pankẹ́rẹ́ nígbà tí wọ́n gbé dé gbígbé dé tí wọ́n gbé dé báyìí anabi sallallahu alaihi wọ́n sọ fáwọn sàábẹ́ pé kúmù ila sayyidikum ẹ dìde dúró fọ́gà yín Sa'ad ibn Mu'adh lẹ́yìn náà ọ̀rọ̀ tó ń bẹ lórí ẹ̀ ń bẹnu tí wọ́n ń lò lẹ́rìí àwọn kan pé téèyàn bá ti yọ síbi kan kó dúró fún tọ́ ìgbà tí Sa'ad tí wọ́n gbé kalẹ̀ anabi sallallahu alayhi wọ́n ṣe àlàyé fún Sa'ad wípé ń tá wí pẹ̀lú àwọn èèyàn yìí ni òun táwọn náà sì sọ ni wọ́n láwọn gba gbogbo ń tọ́ ọba dá lábàá lórí àwọn pé ká fi wọn ṣe Sa'ad ibn Mu'adh ó sì nítọ tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ pé tí mo dá lẹ́jọ́ lórí wọn ó ní pé gbogbo jagunjagun nínú wọn tó bá jọ ọkùnrin jagunjagun nínú wọn kẹ́ ẹ pa wọn gbogbo àwọn obìnrin àtàwọn ọmọ wẹ́wẹ́ ẹ wọn lẹ́rùgùn sẹmọkọ àná ti sọ pé gbogbo àbá tí Sa'ad ibn Mu'adh tó bá dá àwọn gbà anabi sallallahu alayhi wa sallam wọ́n sì sọ fún pé laqad hakamta fihim bi hukmi Allahi min fawqi sab'i samawati ìdájọ́ tó ṣe iná ní ìdájọ́ tó lọ ń dalé wọn lórí lókè sámà méjèèjì tòmí ẹsẹ bẹ̀rẹ̀ sí ni mú wọn lọ́kọ̀ọ̀kan tó ń pa wọn nù sòǹgbà tí wọ́n á mú wọn lórí ẹnìkan tó ń pè ní Sa'dul Quradi torí àwọn sábẹ́ bèrè pítọ̀ bó láti wọn á mọ ẹni tó ti tó jà nù wọn tá a pa àtẹ̀ntí òtí tó jà wọ́n ní ẹ máa wo ìdí wọn àwọn ọkùn yẹn tó bá ti hunrun abẹ́ ẹ pa ibi tá a ti mọ̀nù wípé kéèyàn hunrun láyìíká abẹ́ rẹ̀ nírun tí máa yí tí tó nípa yẹn àmì pé èèyàn ti ṣe kíni èèyàn ti bàlágà nù sàbẹ̀ yẹn ń padà gba ìsìláàmù o ìgbà tí wọ́n tú ṣòkòtò tiẹ̀ wọ́n bá pé kò tí ì hun irun abẹ́ yẹn ni wọ́n ṣe filẹ̀ ó yà gba islam lẹ́yìn ọ̀rẹ́ yìí so radiyallahu anhu torí ẹ̀ eléyìí ni saad ibn mu'adh radiyallahu anhu ìgbà tó ṣèṣe anabi kọ́ wọ́n kọ́ tẹ́ǹtì kan fún sínú mọ́ṣáláṣí fún saad ibn mu'adh torí kó lè bá a rọrùn fún anabi sallallahu alaihi láti máa bẹ̀ẹ́ wò ń bẹ̀ bukhari àti muslim ló gbà wá lábẹ́ òfin tó jẹ mọ́ mọ́ṣáláṣí eléyìí túmọ̀ sí pé kò burú ká kọ́ tẹ́ǹtì fẹ̀yàn kan sínú mọ́ṣáláṣí ṣùgbọ́n kì í ṣe tẹ́ǹtì ràgàdì tí ó gba gbogbo ààyè mélòó náà mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi níta àgbà lérò ni pé tẹ́ǹtì rógódó tí òjò téèyàn kan èèyàn méjì lè jókòó sínú ẹ̀ lọ bẹ́ẹ̀ irú rẹ̀ wọ́n kọ́ fún Saad sínú mọ́ṣáláṣí eléyìí túmọ̀ sí pé táwọn náà máa ń bùkátà àti ṣe bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ bí kí fi mosquito net kí wọ́n fi kọ́ ẹ̀ mọ̀ pé mosquito net náà wà tó jẹ́ tẹ́ǹtì ní ìsìn fàgbàlagbà tó yẹ kó tó bá ti gbé kalẹ̀ báyìí tó bá wọ ọbẹ̀ déédéé rẹ ni sòtún máa wá ṣe tuntun tóbi jù bẹ́ẹ̀ lọ díẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ bí káwọn èèyàn lọ sí ẹ̀tìkáàfù mọ́ṣáláṣí kan káwọn èèyàn wá nírú ẹ eh, mosquito net tí wọ́n ṣe bíi tent tent tent bẹ́ẹ̀ gbogbo ojú kékeré lọ tó yẹ pé bó ṣe nà á lẹ́hùn kò ju tó yẹ pé tó bá sùn sínú rẹ̀ ó lè rúra sọ́tún ó lè rúra sósì lọ kò sí tó burú mẹ́. wọ́n ṣe fún Saad sínú mọ́ṣáláṣí kò burú pé táwọn náà bá ń bùkátà ti ṣe bẹ́ẹ̀ wípé ká ṣe kò sì sí tó burú wípé ká gbé aláàárẹ̀ sí inú mọ́ṣáláṣí nínú tẹ́ǹtì báyẹn nítorí kó lè bá a rọrùn fún wa láti máa bẹ̀ wò ṣùgbọ́n ẹ̀dínmò wọn sọ pé wọ́n ní kí wọ́n gbé síbẹ̀ kó lè bá a láti máa tọ́jú ẹ̀ kó lè bá a láti máa tọ́jú ẹ̀ ìdí ni wípé ìgbàgbọ́ tiwọn láyé ìgbà yẹn ò ní pé irú ṣíṣèṣe tí Saad tó ti ṣèṣe ó ti kọjá ohun tí ò lè gba ìtọ́jú wọ́n ń kàn retí tó bá wu ọlọ́run ọba wa kó ní kó dìde àbí tó bá sì wù Ọlọ́run kó gba ẹ̀mí rẹ̀ tó ń tún à retí nù. ẹnìkan á ní sọ pé ah, azumi ipe bá a ṣe ní lọ síwájú nípa medicine lónìí làwọn náà wà ní ọ̀pọ̀lọpọ̀ ẹni tó kú wọn bá sèvù wọn sèvù kìnnì tọ́jọ́ kú kálukú bá ti pé sẹ́nìkan àti ó sèvù sẹ́ni tí ó sèvù. turẹ̀ náà ní irú Umar radiyallahu anhu bàtà ń sa lọ́gbẹ́ tí eh, dókítà tiwọn láyé gbà yẹn wọ́n ní kí wọ́n lọ bomi wá wọ́n bomi wá wọ́n bu mílíkì wá kí ní kan sá ń jáde látara fún rẹ̀ tó kò sí nǹkan kan ju kí wọ́n retí ọjọ́ kú lọ. ẹ mọ̀ kí láyè sìn à eléyìí nǹkan á ní bàbàrà ń bẹ̀ lópin ìgbà tó bá kí wọ́n ní irinṣẹ́ wọ́n yìí sì múná lọ. so inshallah wọ́n mọ̀ bí wọ́n ṣe ran ìfun rẹ̀ tí wọ́n sì tọ́jú rẹ̀ tí ó tún dìde bí ìgbà tí nǹkan kan so eléyìí fi hàn yín pé wọ́n gbé sítòsí mọ́ṣáláṣí nítorí kí wọ́n lè bá a máa bẹ̀wò a sì mà wípé àdúrà nàbì sallallahu alayhi wa sallam kọ́dọ̀ ọkọjá lílógún àdúrà tánàbí ó ṣe fún tó bá pò wu ọlọ́run láti pé kó dìde lálàáfíà àdúrà tánàbí bá ṣe fún ọkọjá kó lóògùn kí báwọn olùmọ́wá ti ṣe sọ wípé alukur'an tọ́lọ́wọ́n bá ṣe níwòsàn fún gbogbo àárẹ̀ kìí ṣe àárẹ̀ ọkàn nìkan wàláhì tó tún fi dórí àárẹ̀ tí ń bẹ lára wa àtara asan àti gbogbo ara àtọpọlọ gbogbo ẹ̀ pátá lálùkùránì jẹ́ wòsàn fún. torí di eléyìí báyìí wọ́n ní kí wọ́n gbé sítòsí mọ́ṣáláṣí nítorí káwọn lè bá a máa ṣe àdúrà fún àbí káwọn lè bá a máa bẹ̀ wò. eléyìí kò tó lẹ́rìí o fún àwọn èèyàn láyè sìn tẹ́kítẹ́nìkan bá ṣàárẹ̀ wọ́n máa gbé lọ sí mọ́ṣáláṣí. Si ẹgbẹ́ lọ́dọ̀ lèmáàmù sẹ́wọ̀n pé ẹni tí wọ́n ń sa rẹ̀ tá a sì mọ̀ pé ààrẹ ti ń sìn ọ́n lóògùn ibi tí wọ́n ti lè lo oògùn fún táàrẹ̀ rẹ̀ ó ti gbóògùn ibẹ̀ lọ́ọ́ ká gbé lọ ká gbé lọ sọ́spítù ká má jẹ́ pé àwa náà látún tètè súnmọ́ sàárè nígbà tá a bá gbé lọ ibi tó yẹ ká gbé lọ so eléyìí túmọ̀ sí wípé irú ètò máa ń ṣẹlẹ̀ pé àwọn èèyàn látàrí àìmọ̀ àwọn aláàárẹ̀ wọn àwọn aboyún wọn wọn a máa rù wọn ń so ní mọ́sálásí kan wọn wá da wọn jọ bẹ́ẹ̀ ilé yẹn wá di majma'ul marda. complex ibi tí wọ́n kó aláàárẹ̀ pamọ́ tí wọ́n kó wọn jọ sí wọn àìpé ṣéwò tí ì dé ni tí ṣéwò bá dé aboyún òbí lónìí ẹni tá a rẹ̀ ṣe yóò dìde lónìí àbá arọgán ó dìde ṣe gbogbo eléyẹn ìtàwọn èèyàn jẹ ni tí islam ò sì faramọ́ islam ò faramọ́ ẹ̀tàn jẹ kò sì faramọ́ kẹ́ ẹ máa fọwọ́ ara yín kẹ́ ẹ máa fi ṣera yín léṣe ẹ máa fi tẹ́tí lè rí ìtọ́jú ẹ ní wàá lọ ọbẹ̀ ẹ wàá lọ máa dá láàárẹ̀ jọ òun náà ní sòótọ́ fún wa yóò máa wá tutọ́ sínú omi yóò ní kó wọn máa mú wọ́n máa fi para subhanallah tẹ̀lé ìjẹ́bù tó ṣe jẹ́ mẹ́rin. lẹ́yìn rẹ̀ wọ́n á mú àdísì wá láti ọ̀dọ̀ Aisha ìkànnà radiyallahu anha ó ní ra'aytu rasulallahi sallallahu alayhi wa alihi wa sallam yasturuni wa ana anzuru ila alhabashati yal'abuna fil masjid. ó ní mo rí ànábì wa sallallahu alayhi wa alihi wa sallam tó ṣe pé ó ń ó ó ó ń bò mí ó ń bò nígbà tí mò ń wo àwọn habasha àwọn ará Ethiopia tí wọ́n ń ṣeré wọ́n ń ṣeré nínú mọ́sálásí eré tí wọ́n ń ṣe nínú mọ́sálásí àwọn olùmọ́sálà yìí eré yẹn ó ní í ṣe pẹ̀lú fífi nǹkan ogun ṣeré ní kéèyàn sọ ọ̀kọ̀ sẹ́lómìn kó náà gbá mú kó náà tún sọ padà kílé iná tún gbá mú ọjọ́ tí wọ́n sì ń ṣeré yìí ọjọ́jọ́ ọdún ọjọ́ ọjọ́ ọdún débi pé Umar radiyallahu anhu wọ́n fẹ́ kọ́ fún wa anabi sallallahu alaihi wasallam ni fi wọ́n alẹ̀ fi wọ́n alẹ̀ gbogbo àwọn èèyàn ló lọ́jọ́ ọdún tiwọn ọjọ́ ọdún tiwa torí ẹ̀ ṣé àwa lè gba àwọn èèyàn láàyè pé kí wọ́n máa ṣe irú eré báwọn nínú mọ́ṣáláṣí àbí tá a bá sì gba àwọn láàyè kí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́rù àwọn habasha ó sì gbọ́dọ̀ jẹ́jọ́ ọdún gbogbo ẹ̀ kò sí ìtàwọn olùmọ̀ sọ ṣùgbọ́n ìtọ́ dọ́gba ni pé kò sí tó burú pé káwọn èèyàn kí wọ́n ṣe eré èyí tí ọ̀tá ko ṣíṣe àpọ́nlé mọ́sálásí tó bá fara jọrú tí àwọn habasha ń ṣe débi kí wọ́n ní sí wọ́n ń ṣe nítorí kí wọ́n ń kọ́ńpọ̀ ogun ni torí ẹ̀ káwọn náà fẹ́ni tí máa ń kọ́ńpọ̀ ogun sílẹ̀ kó ṣe bẹ́ẹ̀ wọ́n ní kò bá jẹ́ pé kì í ṣe ń pọ̀ ogun ṣùgbọ́n kì í wá síbi ká gbé bọ́ọ̀lù wọ mọ́sálásí o bá ń kọ́ basketball lọ́wọ́ aṣọ àyè máàmù ká sọ dìbì póòlù rárá o. ọba fẹ́ gbá bọ́ọ̀lù ọbọ̀ fíldì o so ètò wa tuntun pẹ̀lú ẹ̀ níbí báyìí ó ní wípé ìyàwó ànábì sallallahu alaihi ní Aisha Aisha náà ń wòran Aisha náà ń wòran fún kókó wòran ó túmọ̀ sí pé àwọn ìyàwó yín yẹn ìyẹn làwọn náà tiyín àwọn náà wọ́n ní ẹ̀tọ́ gẹ́gẹ́ yìí náà ti ṣe lẹ́tọ̀ àwọn náà ń bùkátà tí ó múnú wọn dùn gẹ́gẹ́ yìí náà ṣe ń bùkátà tí ó múnú yín dùn so wọ́n fi pé kó owó wọn bí wọ́n ṣe ń ṣeré yìí ìyọjú wò wọ́n láti inú ilé tọ́ á dì wọn ọkọ̀ pé kó owó wọn ṣùgbọ́n wọ́n ń di pé kẹ́nìkan má wọn rí subhanallah ọ̀fẹ́ kẹ́nìkan bọ̀ ọrịa rẹ̀ àjẹpọ̀ ọ̀gbádùn àdààmú ni ọ́ ẹ̀ńtọ́ bá fẹ́ rí kó rí ó túmọ̀ sí pé ọ̀gbádùn ẹwà anábì sallallahu alaihi ńlẹ̀ ń gbọ́ yìí o àìsàn wọn wà ní gùlù rẹ ti pọ̀ jù kó ti ta ẹnu tí wo kí ni tún a wọn náà lọ torí ń kọ́fà wọ́n sì fún láǹfààní bí kò dúró níwájú èèyàn kó wọn máa gba ẹ̀gbẹ́ èjìká rẹ̀ mọ́ ibi parí ẹ̀kẹ́ rẹ̀ wo ní ti ń lọ kí o sì máa kọ́va rẹ̀ kí wọ́n máa rẹ̀ ní ti ń wòran lẹ́yìn rẹ̀ tó eléyìí túmọ̀ sí pé bẹ́ẹ̀ ni yàtọ̀ sẹ́ni tó mú ìyàwó rẹ̀ lọ sinimá tẹ́ pé ẹ̀wọ̀n kíkálukú òjòkó ni wọ́n wàá gáyà wájú ok yes actor ni ẹ̀ àwọn boss ni ẹ̀ <laughs> àbí bẹ́ẹ̀ kọ́ àwọn akọ́bà arọ́ kí ló fẹ́ kọ́bà mẹ́ o àbẹ́ni tó mú ìyàwó rẹ̀ lọ stadium ní pé kìíní kan shooting stars àti kílẹ̀ tó ń pè é tó ẹ̀yin lẹ́yìn mọ́ láti kíra wọ́n fẹ́ kọlura wọn ẹ̀ wá múra ẹ lọ pé màá dùn ẹnu lónìí ó lọ́ọ́ dùn ìyàwó àti yọ̀ọ́ bá lọ́kẹ̀ jẹ́ wọ́n á lọ ga ìyàwó rẹ̀ síwájú gbogbo yẹn stadium ẹ̀rọ pé ń bẹ̀ yẹn by the time tí wọ́n bá jẹ àwọn olù wọn ò ní jẹ́ kálejò ọ lọ lálàáfíà wọ́n bẹ̀rẹ̀ sí sọ ìgò ẹ̀sùn á ṣe déédéé orí ìyàwó ẹ̀ <laughs> so nítorí ẹ̀ ìrántẹ́ bá mú ìyàwó yín wò ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ sì lọ́mú ẹ̀ sì ní jẹ́ kí ìyàwó yín ọjọ́ ẹni tí yọ wàá di nǹkan àrán wò kẹ́ni tó lọ wòran má di ntí wọ́n ń wòran ṣùgbọ́n subhanallah ẹ̀rí pé àwọn obìnrin sàbí wọ́n gbọ́n púpọ̀ orí wọn ti pé púpọ̀ jù yàtọ̀ sáwọn obìnrin ti sìn ìgbà tí kò túmọ̀ sí kórìí tí wọ́n dàrú o etí mo gbà lérò ni pé àwọn náà gbọ́n àmọ́ gbọ́n tí wọn ò tó nǹkan ìdí ni pé ibo la ti rí lẹ́yìn mu onípẹ́ àìsà radiyallahu anha oníròyìn fún afanísìn ipa nàbí sallallahu alaihi ń kọ́vọ̀ òun sẹ́mẹ̀ntì ọ̀sẹ̀lẹ̀ nísìn níta fi sọ pé àwọn orí tiwọn náà pé o àmọ́ kò kò pé tó tàwọn ti tẹ́lẹ̀ sẹ́mi kí wọ́n mọ̀ sọ kí ló ń dẹ̀ ń kọ́và mi sí gan-an rí èmi náà wá wòran wọn náà wá wòran wọn náà ah, àṣejù yìí ti fẹ́ pọ̀ ju o. <laughs> ẹ wá Àìṣà tí wàá ròyìn tiẹ̀ ṣé ń ròyìn ń ròyìn ẹni tí ó mọ̀ pé ń tọ́ da àlànàbì ṣe fóònù ni àbí ń ròyìn pé tó wọ́n ń fi rọráìsì èèyàn èwo ni tàlákọ̀ọ́kọ́ ni àbẹ́lẹ̀ kejì alákọ̀ọ́kọ́ ni pé ah ànábì gbé mi sípò tó ga bẹ́ẹ̀ ni wọ́n ní tó bá jẹ́ pé ẹni àpọ́nlé lọ bá pọ́nlé yóò dẹrù rẹ̀ àmọ́ tó bá jẹ́ pé ẹni àbùkù lọ ń pọ́nlé yóò fi ni pé kí ni tó rò pé o ò tí fún o ò tí fọwọ́ mi wọ̀ mi tó. idha anta akramta al-karima malaktahu wa in anta akramta al-la'ima tamarrada. tó bá pẹ́ ní àpọ́nlé lọ pọ́nlé ọ̀dẹ́rù rẹ̀ nù. abẹ́ni àbùkù gbaná ni ó fi mókè pé kí ni o ò tí fọwọ́ mi wọ̀ mọ̀ yìí pé wọ́n ń pa wọn lé ni wọ́n ń pa wọn lé ni tí ò bá wá sí àpọ́nlé àti yìí tó lọ ń bù fóbìn ìyà táwọn ọkùnrin tó fẹ́ tẹ̀lé tọ́lọ́run àti tànàbí sallallahu alaihi wasallam tí wọ́n ń jẹ lórí ìyàwó wà lẹ́ọ̀kọjá sí sọ. kálukú ọba ti sọwọ́ rẹ̀ lẹ́pẹ́ you see let everybody lives on his, on his own total freedom bí obìnrin tó ní àìmọ̀ ń fẹ́ freedom freedom báwo irú èwo sẹ́mi kọ́ fẹ́ jàtà nù Aisha ni ń sọ yìí pé ànábì ń kọ́ mi sọ̀rọ̀ pé wọ́n ní ìsìn ìwọ ní ìsìn àlejò wá nàtàlejò wá wá ni wọ́n á bi ọkọ rẹ̀ léèrè pé à ìyá múmìnà ń kọ́ yà wọ́n wà dáadáa alihamudulilayi wọ́n ti ń gbìyànjú nípa ẹ̀sìn gbogbo ẹ̀ gbèsè gbọ́tọ́ pé ìyá múmìnà ń kọ́ kò ní wo kí ló ń wọ o yóò ti síkọ́ ẹ̀ <laughs> káàárọ̀ ẹ̀ jàre. <laughs> wípé ọlọ́mọdé ni ẹlẹ́ni kọ́ gbàṣe tó ń ṣe ẹ mọ̀ adam kó òun náà òun bẹ. ibi tẹ́ ti rí pé àwọn obìnrin sàbí wọ́n yàtọ̀ wàláhì ìyàtọ̀ yẹn wà very very clear torí ẹ̀ alhamdulillah ọlá nàbí sallallahu alaihi wasallam wọn kọ́bọ̀ níta fẹ́ mú bẹ́ẹ̀ onípa ànàbí gbà fún ọkọ ọmọ sèré nínú mọ́ṣáláṣí mọ́ṣáláṣí wo mọ́ṣáláṣí ànàbí wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam kí wọ́n á ṣe pé ká gbé lùdó wọnú mọ́ṣáláṣí o àbí ayò pé kíni ẹ kan àbùkù jẹ̀mọ̀ kékeré lùdó wọn gbé wọ mọ́ṣáláṣí bí sáhùwalẹ̀lẹ̀ àbí ká gbé tẹlifíṣàn wọ mọ́ṣáláṣí pé ọ máàcì kan wà lónìí Man U àti búlù kálukọ́ àpèjọ pé àwọn búlù kan wà báyìí àwọn rẹ́ẹ̀dì kan ah, ẹ kan àbùkù so torí pé wọ́n ti fẹ́ sọ mọ́ṣáláṣí di nǹkan mìíràn so ìyẹn ni pé gbogbo orú ẹ̀rí yóò ṣe é lò fún nǹkan ni mo gbà lérò so àmọ́ nísìnyí báyìí ẹ wá wà ní mọ́ṣáláṣí ẹ fẹ́ ṣe bí competition nípa àmà nígbètò àwọn kankan wà báyìí àwọn kankan wà báyìí so wọ́n máa ṣe àwọn ìbéèrè lọ́dọ̀ yín eléyìí ansa eléyìí dáhùn eléyìí inshàlá àwọn òpó kò burú so gbòòrò àwọn nǹkan báyìí pẹ̀ntú bá sì dáhùn dáadáa ọgbẹ́bùn báyìí so àwọn tó bá sepò kejì náà gbẹ̀bùn báyìí ẹni tó wá wòran náà gbẹ̀bùn báyìí sọ eléyìí kò sí tó burú ń bẹ̀. tọ́ eléyìí wọ́n tún mú àdìsí kan wá fún wa Aisha náà ní radiyallahu anha abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ó yẹ káwọn obìnrin kan kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lára Aisha yìí hmm? ẹwà dúró màtí ẹ̀ ònìkan gbà wá ẹwà dúró àìmọ̀kan tóbìnrin mi mójútó so Aisha wọ́n gba ẹgbẹ́ wá wá wọ́n ní ẹrú kan wà o ẹrúbìnrin kan wà wàlídà ò ní àmà àmà tún ni wọ́n ń pè ní kíni wàlídà ẹrú ẹrú àwọn èèyàn ni wọ́n ń pè ní àmà òun náà wọ́n ń pè ní wàlídà ẹrúbìnrin kan wà tó jẹ́ dúdú kìí ṣe pé jíjẹ́ dúdú ló dìklẹ̀ àwọn lẹ́rú o gẹ́gẹ́ ẹ ti ṣe rí i pé àìmọye funfun ńlọjẹrú gẹ́gẹ́ bíi Nafi' Mawla Ibn Umar Nafi' lárúbáwá ni ẹrú lọ́jẹ́ fún Ibn Umar kó tó di pé Ibn Umar fún lómìnira tọ arábìnrin yìí ọjẹ́ ẹrú tó sì pèèyàn ní dúdú kò sí torí pé ńgbà míì èèyàn dúdú èèyàn dúdú inú ó ti bí àwọn èèyàn dúdú dọ́ba wípé wọ́n inferiorize wa kò túmọ̀ síbẹ̀ ní ìsìnbá ṣe jókòó yìí ọmọ nàìjíríà ni wá ọmọ nàìjíríà nàìjíríà ló èèyàn dúdú ni kódà nàìjíríà walhamdulillah olóléèyàn dúdú tó ṣe pọ́pọ̀ jù lágbàńlá yìí as a country kátó apil áfíríkà àwọn náà wọ́n pọ̀ jù léèyàn láfíríkà walhamdulillah eléyìí náà arizikì kan ni adúpẹ́ fọlọ́ lórí ẹ̀ tọ́ nítorí wọn fẹ́ fààyàn ni pé bá a ti ṣe jẹ́yàn dúdú yùn oníkálukú wa kó lè bá a mà ikú wọn kàn ń pè wá ń dúdú ni tagiliban gẹ́gẹ́ ṣe ń pò òyìnbó ní funfun tagiliban òyìnbó yìí ṣe funfun àwa náà sì ṣe dúdú mo rò pé yé wa ṣùgbọ́n látijọ́ tó lòun bá ti dọ́mi èèyàn tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n máa ń fi àwọn kan wọ́n máa ń pè àwọn dúdú wọ́n máa ń pa àwọn kan funfun kìí ṣe nítorí pé wọ́n bá jẹ́ funfun kìí ṣe nítorí pé àwa bá jẹ́ dúdú so ṣùgbọ́n láti fi ṣàpèjúwe pé àwọ̀ àwọn kan ọmọlẹ̀ àwọ̀ àwọn kan ọdẹ olómi kùnkùn máa di so ìlọ́fà tí wọ́n máa fi sọ pé funfun dúdú so bí wọn náà bá ròyìn bó rí ó rí i pé kìí ṣe funfun àfi tó o bá dá funfun mà so òyìnbó yẹ́lò ní gbòò ẹ sì rí i pé àwa náà àìṣe dúdú kùnkùn máa di ni wá àwọ̀ brown ìlàwọ̀ wa tó bá sì fẹ́ mọ̀ bẹ́ẹ̀ èédú ni kò wá kó o fi ṣe déédéé ara rẹ ó rí i pé abẹ̀dẹ̀ èèṣe dúdú so ṣùgbọ́n tẹ̀glíbẹ̀n wọ́n máa ń lò bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé a ní sáláìrí àwọn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nínú wa tó sì pé naam bilfiil ẹ tí ìjà parí sentence tó ṣe pé dúdú tiwọn yes wọ́n súnmọ́ èédú púpọ̀ gẹ́gẹ́ bó ṣe wà láwọn kọ́ńtìrì kan kò sábà sí gambi àwọn kọ́ńtìrì kan wà tó yẹ pé bí kéèyàn lọ sí Senegal ní Senegal àwọn yẹn kan wà tó jẹ́ pé yes tẹ́ bá rí wọn rí pé dúdú ni bẹ́ẹ̀ náà ni ní Southern Sudan àwọn tí wọ́n di eh, tí wọ́n ń pera wọn ní kíni nísìn Southern Sudan náà wọ́n ń pera wọn yes àwọn eléyàn dúdú grade one wà bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ náà ni Kenya àtẹ̀wé àti Uganda so àwọn èèyàn tó dúdú gidi wà bẹ́ẹ̀ so ala kulli hal ká má rò pé bóyá wọ́n ń bà wá jẹ́ wọ́n ń ṣe kan bó ṣe wọ́ ọlọ́run lọ́ọ́ ta ló wípé kọ́lọ̀ tó wọn da kò sí alhamdulillah àmọ́ àwọn ẹ̀ńtẹ́rì tí wọ́n lọ́ọ́ fi bílíìtì fi para yun tó pò ń fẹ́ di pupa ó dájú pọpọlọ wọn dorí kodò ó dájú obìnrin ṣe ọkùnrin náà tún ṣe a'udhu billah ẹ wàá rí ojú fanta ẹsẹ̀ coca cola ẹlòmíì ti bóra tán o ẹ máa wo bí kókó ọmọ àkàkọ̀ kan lẹ́bàá rí tó dúdú ẹ rí màmá kan tó fọ ọmọ lọ́wọ́ ìyá funfun gbòò látàrí ìpakúpa tó fi para ọmọ wa dúdú họhọhọ ṣé ọmọ ọlọ́mọ ni àbí bàbá rẹ̀ ló dúdú tó bá ẹ torí ẹ̀ ìgbà tó ń pè ní ẹrú tó dúdú kò túmọ̀ àlẹ́yìn náà nínú bí wọ́n ṣe ń lo eh, terminology yẹn pé dúdú kìí ṣe pé ẹni tó rí bí wa nìkan dúdú gbogbo àwọn dúdú làwọn náà gbogbo àwọn India dúdú làwọn náà Pakistan dúdú ni gbogbo wọn náà ká tó pé Bangladesh tẹ́kínú ọ̀gán ó tún rẹ́ni tí wọ́n funfun jùlọ so ìyẹn ni pé ẹni tí ojú rẹ̀ ọba ti dàbí ojú mùsù lòyìnbó ń pè léèyàn dúdú mo rò pé yé wa ẹni tó ojú rẹ̀ bá dàbí ojú mùsù sẹ́mu káwọn òyìnbó yẹn ojú wọn dàbí ojú mùsù bóyá ò tí ì rí wọn rí <laughs> so àwọn làwọn ń pè léèyàn funfun kódà nílùú òyìnbó nítorí wọn tún máa fi mọ̀nù pé no origin rẹ̀ ṣe kìí ṣe ìlú òyìnbó ìbàdàn kìí ṣe Netherlands ló ti wá what is your origin? you must be an African àbí Indian àbí kìnnìkan yà dúdú ní gbogbo tójú rẹ̀ ọba sátì dàbí ti mùsùlùmí èyí ṣe yà funfun so bẹ́ẹ̀ ni so ǹjẹ́ tẹ́lẹ̀ ìbá yé wa a rí i pé pípé yàn léyàn dúdú kò dín kankan kù lára rẹ̀ járe so ọlá ńlá ń bẹ fún ọ látàrí Islam ọlá ńlá ń bẹ fún ọ látàrí pọ̀ gbọ́ lọ́wọ́n bá gbọ́ so lẹ́yìn náà ètò ọjà oníkà máa wẹ̀ kéèyàn ọmọ máa rùn hakíkọ̀tẹ̀ torí pé bá ti rùn sí wàhálà kí ni láàárín funfun ti rùn ọmọ bẹ́ẹ̀ nítorí pé àwọn òyìnbó generally àwọn èèwẹ̀ níta máa ń ṣe ni pé tó kànkàn ìwẹ̀ fùtùfùtù yẹn irú fùtùfùtù tẹ́ yọkàn mu ni yọkàn rọ afomi lásán sí ni yọkàn fi yọkàn yọdà mi sórí yọjáde South Africa akramakumullah tó bá ra ara rẹ̀ mú pẹ̀lú kàìnkàìn tí ń gbó ń gbó pé gbogbo yẹn jáde jáde pé so ẹ̀rí tára rẹ̀ fúyẹ́ tára òrùn àláfíà nìyẹn torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn nísìnyí báyìí látàrí àìwẹ̀ ẹ̀kànlélí kọ́ máa kọ́ máa kọ́ máa họra gbogbo gbà àbí kẹ́ jókòó sẹ́gbẹ̀rẹ̀ kẹ́ fi nǹkan dín mú ẹ̀ ńgbà tó bá ní chance láti lè rí àwọn òyìnbó báyẹn ọmọ níta ń wí báyìí torí de eléyìí adúpẹ́ fọlọ́ ẹrúbìnrin yẹn wọ́n ló ní ilé kínkàn tẹ́ǹtì kan ó ní nínú mọ́ṣáláṣí ó máa ń wá bá Aisha radiyallahu anha ó máa ń bá Aisha sọ̀rọ̀ yóò fi lè rẹ́lẹ̀ yóò wá bá Aisha sọ̀rọ̀ yóò fi lè rẹ́lẹ̀ yóò àbá Aisha sọ̀rọ̀ ẹrúbìnrin ni ẹ̀rí tá a rí mú bí ni pé kò burú káwọn mùsùlùmí tí wọn ò bá ní lẹ́gbẹ̀ẹ́ kó fi mọ́ṣáláṣí ṣe lẹ́gbẹ̀ẹ́ kò burú kí mùsùlùmí tí ò bá nílé tí gbé kó fi mọ́ṣáláṣí ṣe lé tí gbé atọ́kùn àtòbìn tọkùn ẹ̀rí táwọn Abu Huraira radiyallahu anhu àtàwọn arú wọn à ń pè wọn ní kíni ahlu sọfà àwọn ń gbénu mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam àmì àyè yẹn sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dòní wọ́n ṣe lọ́nà tẹ́ fi máa bo làwọn ahlu sọfà ń gbé tó bá ti lọ síwájú mọ́sálásí lágbọ́n lágbọ́n ọ̀nà ibi tí sàárẹ̀ ànábì wà wàá rí ibi kan tí wọ́n ma tí wọ́n ma ilẹ̀ ẹlẹ́tì ẹ̀ tọrọ àgàdìẹ̀ ọ̀gàjù lẹ́lẹ̀ yòókù lọ pẹ̀lú bíi blọ́ọ̀kù kan so ibẹ̀ yẹn ni ilé táwọn ahlu sọfà ń gbé ń gbà náà inú mọ́ṣáláṣí tí wọ́n sùn. so àdìsí yìí sì túmọ̀ sí pé obìnrin gan òun náà lè sunú mọ́ṣáláṣí tí ó nílé tí ó gbé but under condition kó jẹ́ pé ọkàn wa balẹ̀ pé fìtínà ò ní ṣẹlẹ̀ nítorí pé ńgbà tọkàn balẹ̀ pé fìtínà ò ní ṣẹlẹ̀ ló jẹ́ wọn filẹ̀ kó máa sunú mọ́ṣáláṣí àmọ́ tọkàn ọba balẹ̀ wípé fìtínà ò ní ṣẹlẹ̀ tó yẹ pé nìkan lọ ra mú nínú mọ́ṣáláṣí àbónú ọpẹ nìkan wá nu mọ́ṣáláṣí tí wọ́n jọ máa ṣe ránù a'udhu billah à nígbà wọn láàyè wọ́n ṣe zina nínú yàrá wọn sọ́dà kódà sábà nínú mọ́ṣáláṣí ńkọ́ ọba lùmọ̀ torí délé àgbọ̀dọ̀ sọ mọ́ṣáláṣí ló kọ́ tí èsì tiẹ̀ ẹ sì rántí ipe mọ́ṣáláṣí anabi sallallahu alaihi nígbà yẹn wọn ò fi nǹkan kan la ayé ọkùnrin àtayé obìnrin ń sun inú tẹ́ǹtì rẹ̀ tọ́wọ́ àánú mọ́ṣáláṣí bí èèyàn wá ọnu mọ́ṣáláṣí yóò rí tẹ́ǹtì àmọ́ ńgbà táwọn èso ń wàkúwà tí mú wọn rí ìrìkúrì kò sí tọ́kàn wọn pẹ̀lú ta ló wà ń bẹ̀ yẹn náà kí ni tẹ́ǹtì yẹn ṣe ń bẹ̀ ẹ mọ̀ pé nísìn gbogbo tí ọ̀sán ni wọ́n máa wá mo mo mo ní mo fẹ́ yẹ kí ló wà nu tẹ́ǹtì yẹn wo ni yọba lọ kẹ́ni ẹlẹ́ni mọ́ kẹ́ bí ìbéèrè tẹ́nìkan ń ṣe pípọ̀ daran kan wọ́n lọ máa wo ibi táwọn obìnrin tí wọ́n máa wọ̀ tọkùnrin ẹ̀ wọ táwọn ọmọ sùkúlù ní sùkúù kan nílùú kan so òun náà wàá lọ yọjú wọn sá ti ń tájẹ́ẹ̀tì wọn dípò kó fẹ́yàwó kó sinmi ọ̀daràn sọ wọn ti ń tájẹ́ẹ̀tì wọn kàn lọ já lu ọmọ ọlọ́mọ ń hòhò ni wọn á ló ń tì ń sọ pé àfikọ́ fẹ́hùn tó ti mú rídìí òun yọ fẹ́ òun náà ni wọn á tún béèrè pé ẹ dákun ẹ jọ̀ọ́ ṣé ọ̀rọ̀ tó sì sọ yẹn ẹ sọ wà justifiable orí rẹ lọ dàrú orí rẹ lọ kọ̀bá àti ẹ̀já ká sọ̀rọ̀ kó ti rí di rẹ̀ kọ̀fẹ́ kíkálukú ó sinmi lẹ́yìn náà ó sì tún jìyà náà la ṣe sọ pé fámìlì obìnrin àtò náà wọ́n á lẹ́tọ̀ọ́ láti tọrọ millions lọ́wọ́ ọ̀daràn náà wọ́n sì tún fi ìyà tó gbóná jẹ ilé ìjẹ́bù jẹ́ mẹ́rin tọ́ ẹnìkan wá wá àwọn ọmọ rí o àmọ́ ibi tó ti wá àkàrí pé mùsùlùmí náà ni alhamdulillah nírú orílẹ̀-èdè wa tó da púpọ̀ báyìí sọlọ́ wa ní ẹ̀dákọ̀ ẹjọ́ o arìnrìnàjò lóhun o òun sì ń fẹ́ kẹ́ ẹ yọ̀ǹda fóun kóun ó sunu mọ́ṣáláṣí dàárọ̀ tí bá ti sọ yìí pé kò burú kí gbogbo mùsùlùmí lọ́kùnrin àbí lóbìnrin tí ó bá gbèé kó fi mọ́ṣáláṣí kó fi ṣe kíni kó fi ṣe légbè nígbà tọkàn bá balẹ̀ sí pé kò ní sí fìtínà torí pé tó wá pọkùnrin náà lẹ fún ní àyè pé kó gbénu mọ́ṣáláṣí kí lè o tó máa tó tú aago lọ tó tú gbogbo àwọn agúlóòbù tó tú lọ ó tún bẹ̀rẹ̀ sí gbìyànjú àti yọ páànù làlùfájà rí yọ <laughs> ṣe é mọ̀ pé ẹ̀sìn àgbáálẹ̀ nù gbogbo ẹ̀ ló sì ṣe é ṣe wàláhì tọ́. wọ́n sì jẹ́ obìnrin nkọ. ajẹ́pọ̀ ti ládéhùn pẹ̀lẹ́ nìkan tẹ̀bi tí wọ́n fẹ́ lò ní wọ́n wá ọwọ́ abálẹ̀ mọ́mù lọ́ba bú sẹ́kún ẹ arìnrìnàjò ni mí mi dẹ̀ fẹ́ sùn bí ní dàárọ̀ kínní kan adakun burú sùn. nígbà tó tó àsìkò kan lọ́ba sílẹ̀kùn fọ́ tó fẹ́ jọ sí ranù ẹni tá a bá mọ̀ tá a sì mọ̀ síra rẹ̀ kò burúkú àgbàláyè kọ́ máa sunu mọ́ṣáláṣí bí ẹnìkanu ọ lọ sílùú kan wọn ni báwo lè tóbi tóun ó dé sí làwọn sọ pé ah àfi tẹ́ bá sun mọ́sùkì o ilé ọlọ́run ọba wa tọ́ba ni òhun mọ́sùkì a mímọ̀ táwọn mọ̀ yín rí ni wàláì táwọn bá mọ̀ yín rí mẹ́wàá mẹ́wàá mẹ́wàá lọ́nà mẹ́wàá yóò tó ẹrú tó sùn mọ́ṣáláṣí sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ ni lóòótọ́ à ọmọ yẹn rí ọ akókó asùn mọ́ṣáláṣí tọ̀ bí àwọn kan wọ́n wá láti ìlú kan wọ́n á lọ sí mọ́ṣáláṣí kan wọ́n ní ẹ̀dá kan ẹgbàá wọn láàyò káwọn oṣù bẹ̀ dàárọ̀ mùsùlùmí làwọn o wọ́n ní káì gẹ́síkíá nítorí ẹ̀kẹ́ ẹ̀sẹ̀ ní kíkẹ́ lọ gba hòtẹ́ẹ̀lì tẹ́ sùn tílé òfin mùsùlùmí làwọn á rí yín mùsùlùmí náà ní àmọ́ àlè gbà yẹn láyè torí àmọ́ yìí ah, kí lẹ́sìn tún fi mà wájú bá ah, a wọ́n láàmọ́ yìí torí ẹ̀rù ń bà wá kó má jẹ́ pé ńgbà tí lè ba ẹ mọ́ àwọn ọmọ ọlọ́mọ tí ń sun mọ́ṣáláṣí ẹ ti gé orí wọn gé gẹ́dọ̀ wọn gé gbogbo fùfú wọn lọ sẹ́yìn kí nàìjà kò sí tí ò lè ṣẹlẹ̀ pé wọ́n ní dispare part àwọn èèyàn ni tí wọ́n kàn pé ọbẹ̀ alásòro bọ àwọn ọmọ ọlọ́mọ ń kùn tí wọ́n sì máa kó gbogbo nítorí kó ńgbà táwọn bá sùn pọ̀ sáyé ń bi torí ká sọ́ra fún wàhálà ọ̀sán ju ká ọ lórí lọ ńgbà tó bá ṣe kíni ńgbà tó bá ṣẹlẹ̀ tán obìnrin ni ó sì ti ń sọ̀rọ̀ lójúmọ́mọ́ o òun gbẹ́sìn ni ó sì bójú tó nítorí ẹ̀ ni ṣùgbọ́n tí òun sì lọ gbogbo ọ̀rọ̀ sá ẹni tó lò wọ́n fẹ́ òun kò tún fẹ́ òun mọ́ so òun á ń wá bòmí mọ́sálásí lòun sì ń sún lú yẹn o òun á wá sílùú yìí òun náà tó fẹ́ tún máa sọ á dàkún obìnrin sún bí obìnrin kì í sún bí lẹ́yìn náà kí ni wá ó lóun wọkọ̀ kíkà bò ń wá ọkọ̀ sọ á sọ pé kẹ́síkíà obìnrin yẹn sún bí walhamdulilayi lè ò tí ì sùn ìlú tó lóò ti wà hàn gbogbo ẹ̀ ọgbọ̀n ìṣẹ́jú o ti padà débẹ̀ àwọn ò fún ọ lówó ọkọ̀ kó o tún padà lọ sí mọ́ṣáláṣí ibẹ̀ o tó bá ń fẹ́ padà lọ sílùú yín ọ̀dà kọ̀ ọ̀lú rẹ̀ tó bá fẹ́ padà lọ sílùú yín ó tiẹ̀ wá ti dá pọ̀ torí pé nílùú yín alẹ́ nìkan tá a máa ń bẹ̀ tẹ́kí bá fi lé fóònù rẹ̀ ní ìsìn ọkọ̀ tó ń wà ó rì ní ti ń dọ̀ láàmú pẹ̀lú ògùn ọlọ́run ọ̀bọ̀ owó oògùn rẹ̀ ó lóun fẹ́ padà lu àwọn ah! á jẹ́ bẹ́ẹ̀ kò síbi tó sùn bí o torí pé kí wàhálà ò tó ṣẹlẹ̀ tá a bá rí iyẹ̀ ó sàn ju kó ṣẹlẹ̀ lọ ní ìsìn mọ́ṣáláṣí àwọn ọkùnrin sùn bẹ̀ àwọn ọkùnrin yìí àti ni wọ́n fẹ́yàwó wọn ò fẹ́yàwó. gbọ́dọ̀ bá di pé kí lè o tó mọ́ nǹkan kan ṣe wọ́n á pé lè má mú ló fún lóyún sẹ́mi ó kọ́ bàjẹ́ àbí ó bàjẹ́ kíkà ọ̀rọ̀ àjókòó rẹ̀ jẹ́jẹ́ ọ̀ padà síbi tó ti ń bọ̀ ẹjọ́ sẹ́fẹ́sẹ́ àti ilé ọtọ láti gbò wọ́n sọ pé bá ṣe lé àti ilé ọ̀gá ni kìí ṣe pé sẹ́fẹ́ ṣe lé mi nù so gbogbo ẹ̀ ó túmọ̀ sí pé ó ń bùkátà ká mara sọ nàìjíríà yìí kọ́ lọ́wọ́ máa sọ wa ìlú kan kò síbi tí wọn náà dé ta ní ọgbọ láì kò súnmọ́ síláṣí náà rí tí ìbá ti pọ ọmọ yẹn nílùú kan mẹ́ẹ̀ káfọ́ kọ́ bò láṣìírí so ilẹ̀ ti ṣú bí aago mẹ́wàá. sùmọ́ wá ń wẹ́ nìkan lọ síbi kan bó ń ṣe júwe mo rò pé nù kápítà yẹn gangan níbẹ̀ àṣẹ́ntù wọkọ̀ mí ni mo sá ń bọ̀ nírọ̀lẹ́ ìrọ̀lẹ́ mo kó lẹ́kọ̀ọ́ mo lọ síbẹ̀ yẹn mo á aago mẹ́wàá lẹ̀ sọ máa ní ẹjọ́ o níbo ni mo lè gbà dé àgọ́ òwòye àgọ́ òwòye ìsìn náà abẹ́kúta ń bí o. ẹ dákun mọ́ṣáláṣí wo lọ́wọ́ wà ní ìtòsí mi tí mo lè sùn di àárọ̀ jazakumullahu khaira <laughs> wọ́n ní mọ́ṣáláṣí wọ́n ní <laughs> so ó ní ònìyẹn mo bá sì lọ sí ẹnu ọ̀nà mọ́ṣáláṣí mo rí bàbá tí ń sọ mọ́ṣáláṣí bàbá ẹ dákun torí tọ́lọ̀ mo fẹ́ sùn bí ìdààrọ̀ ni torí àgọ́ òwòye ni mo ń lọ bọ́tbẹ́ni tí yóò júwe fún mi ṣe júwe ó ń júwe bí gbàtà àdúgbò kan nínú Abẹ́òkúta ẹ máa lọ gba hòtẹ́ẹ̀lì ni o bàbá kí nǹkan sùn dìlẹ̀ mọ́ a lè gbà láyéláyé a lè gbà mọ́ ni ah Allahu Akbar aago mẹ́wàá ìbò mo fẹ́ aago mẹ́wàá sí aago mẹ́fà ẹ̀wọ̀ wá àsìkò yẹn bàbá yẹn ní láyéláyé àwọn lè gbà wọn á rí i pé yes òdodo ni bàbá yẹn náà sọ tí mo bá jọ dára ńkọ́ tí wọn máa kọ síyàn lórí wọn yẹ kọ síyàn lórí tó a sì mọ̀ yín pé ká ṣọ́ra ó sàn ju ká máa wá wá ní tá a fi gbé aburú kúrò lọ lẹ́yìn ìgbà tá aburú ti ṣẹlẹ̀ torí ìdí eléyìí tí wọn máa sọ fún ọ pé kò síbi tó sùn nínú mọ́ṣáláṣí nítorí pé àwọn ọmọ mọ bẹ́ẹ̀ wulẹ̀ kọ́ máa jà ó tún ká àbùkù ni eléyìí túmọ̀ sí káwọn tí máa rí àrìn káwọn tí wọ́n kàn dé mọ́ṣáláṣí kan kó àwọn fẹ́ sùn síbi ìnú o ẹ mọ̀ tálẹ̀ mọ̀ tí wọ́n ṣe tálẹ̀ yìí mọ̀ tí wọ́n ṣe ẹ mẹ́ni tí wọ́n ṣe náà because ẹnìkan kan fi láwà ní sórí kò túmọ̀ sí pẹ́ ní eré ni nítorí pé ẹni tí wọ́n pààyàn náà bẹ́ẹ̀ ó lè gbé láwà ní wá so eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tí máa ń rin àrìn ká kọ́ máa mówó lọ so that tó bá débi tí ń lọ yóò fi lè lọ gbalé tí ó sùn ẹ̀yin náà sì máa wò kò sí òtẹ́ẹ̀lì tó dé sí láyé yìí àmọ́ bí ibòmí nàìjíríà o wọ́n á béèrè nǹkan tí ó identify rẹ fún wa torí àyè bá a mọ̀ gbogbo nǹkan ló lè ṣẹlẹ̀ káti ẹ̀pá burú ọ̀ṣẹlẹ̀ sí àwọn ìwọ ló ṣẹlẹ̀ sí kí ni kí wọ́n máa wí oṣù ń bẹ̀ ọlọ́run bá ní kí ọjọ́ kú rẹ̀ ó pé lọ́ba kú bẹ́ẹ̀ bó ní kí wọ́n máa gbókù rẹ̀ lọ ta ni kí wọ́n kó àwọn gbà lé ta ni kí wọ́n kó àwọn gbà mọ́ṣáláṣí so gbogbo nǹkan yẹn ń bùkátà ká máa ṣọ́ra àmọ́ tá a bá mọ̀yàn bíi àdúgbò ní sàǹgbà àdúgbò ẹrú ọlọ́run ọba kan wà kò nílé tó lè gbé kò rówó tó fi lè gbálé a sì mọ léèyàn dáadáa kò burú ẹ máa sùn bẹ́ẹ̀ àmọ́ ẹ máa tọ́jú mọ́ṣáláṣí o àfẹ́ rẹ́rù jágbajàgba kanu mọ́ṣáláṣí kò sí tó burú mẹ́. subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka.